ó kó lójú ẹ̀jọ́ nínú àgbọ̀n áàmì eléyìí tó wáá jẹ́ jẹ́ wípé omi ẹni ọba fẹ́ mànà tí ọ̀rẹ́ sọ̀rọ̀ ọlọ́mọdé yà ń gbìyànjú ọlọ́run ẹni tí máa ń fẹ́ wọlé tí ò ní wẹ̀yìn alukur'an oní ọmọ múlò oní ọmọ àtúnṣe ìgbò ìgbésí ayé rẹ̀ nítorí kọ́ọ̀nù rẹ̀ àtayé àtọ̀run èmi àti yín ọlọ́run jẹ́ ó dáa ọlọ́run má jẹ́ àṣìṣe má jẹ́ àfẹsẹ̀ kan tí ọlọ́run àbọ̀bá tó láàrin ká ló ń ní dáyà lọ́dọ̀ ọlọ́run jà sọ̀rọ̀ láyé láyé. Suratul Mujadila òun là ń tú lọ́wọ́ tàbí bára wá sọ̀rọ̀. àti wá tó àyà alákọ̀ọ́kọ́ àti pẹ̀lẹ́ àbí tí ìjọba ẹlẹ́gbẹ̀dẹ ní abẹ́lẹ̀ ìta ìyá ẹlẹ́gbẹ̀dẹ mọ̀kọ́rọ̀ lọ́dà bí ẹlẹ́gbẹ̀dẹ ẹlẹ́gbẹ̀ta dùn nínú mọ̀jáàjìlá aláwọ̀kọ́ta fi agbárí sọ̀rọ̀ bá ń túbọ̀ tẹ́lẹ̀ kí ọmọdé ọmọdé àbí ìwélé ẹlẹ́gbẹ̀ta alákọ̀ọ́kọ́ àbí sọ̀rọ̀ lórí ọmọdé ọmọdé ẹlẹ́ẹ̀kejì alùsọ̀túnmọ́ àyà alákọ̀ọ́kọ́ àbí àyà àtẹ́lẹ̀kejì àbí. ọlọ́run bọ́lá yóò wọlé adúgbò rẹ̀ yóò gbà lọ́wọ́ wáyé wá ní àwọn ọlọ́kùnrin fi ọba rẹ̀ ọba tí ìmọ̀ rẹ̀ ọ̀ láàrin ọba tí ìmọ̀ rẹ̀ ọ̀ láàrin ṣùgbọ́n àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn ó sì wulẹ̀ ká àmọ̀ tó àlèmúkàṣẹ àwọn àbọ̀ ọba àǹkà àṣìyá àwọn àlèmúkàṣẹ àwọn àbọ̀. يدعي للعلم معرفة كل من يدعي علمت شيئا وغابت عنك أشياء علمت شيئا وغابت عنك أشياء أخاني بابا لازم تقول ماما ماما ماما sọ fún wípé àdébùtà sáyé á ọmọ nǹkan kan ní wàbọ̀ ọba àgbà àṣìyà àìmọye nǹkan lọ àìmọye nǹkan lọ pamọ́ ṣùgbọ́n kò sí nǹkan pamọ́ fún ọ wàkọ́ ọ̀pọ̀ òjì ẹ̀yìn mi àyè ọba alámọ̀. ìdí alámọ̀tán ọlọ́run ọba ọba tó láàárẹ̀ ga fi hàn nínú súra yìí láwọn ààyè kan ìyẹn ló fà á tóbi ọ̀rọ̀ ti ń lọ gẹ́lẹ́gẹ́lẹ́ ọlọ́run ọba gbọ́ ó fi hàn fún mi gbọ́ lẹ́yìn ìgbà náà àwọn tí ń sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí nínú mùsùlùmí ọlọ́run ọba ọba tó ga ọba àwọn níbi ẹ̀ wọ́n sọ bẹ́ẹ̀ mọ́ nítorí pé irú ọrọ bẹ́ẹ̀ wáyé nà àwọn láyà fún ọ̀nà ọrụ nínú àjùkọ ọrụ ọrụ ọlọ́run ní ọ̀rọ̀ sọkúsọ ni ọ̀rọ̀ ọrụ ni ṣùgbọ́n aláàkọ̀rẹ́ jìnnà ọlọ́run ọlọ́run dání ìlú àkọ̀rẹ́ lẹ́yìn ìyẹn lọ́lọ́wọ́ bá aláhùn lẹ́sẹ̀ wá bọ́ síbi wípé ẹni ọba wá ṣe irú kí wàá lè dájọ́ ẹ̀. kí fi tán ẹni ọba dárú ọ̀ràn bẹ́ẹ̀ kí ni ó lè tán. àwọn ọlọ́ni wàlàdínà yọ̀bọ̀ nírúnà nígbà ìhìn ọlọ́ni gbogbo àwọn tí wọ́n bá fi ẹ̀yìn tàbí tí wọ́n ń fi ẹ̀yìn ìyá wọn wé ẹ̀yìn ìyàwó wọn tí a ń sọ níbi àwọn ìyàwó àwọn wọ́n ti fáwọn gẹ́gẹ́ bí àwọn ọlọ́ni ya màyà ẹwọ́dúnà lè máa kọlu títí wọ́n ti wá ló dára mọ̀ bá wọn wá fẹ́ padà rẹ̀ ìyàwó tí wọ́n láwọn ti sọ di bí ìyá àwọn táwọn ò lè súnmọ́mọ́ wọ́n tún wá wọn fẹ́ padà sọ́kọ̀ ìyàwó padà ọlọ́ni kẹ́ ẹ̀ tó ń ṣe kẹ́ẹ̀tọ́ lẹ́tọ̀ sóbìnrin padà súnmọ́bìnrin mo dájú tó sọ́kọ̀. kẹ́ẹ̀tọ́ padà lẹ́tọ̀ sí àwọn ìyàwó yín ọ̀hún àbíkẹ́ sọ̀tàn. kí wàá ní ìtànà náà ìyẹn ó máa jẹ́ kátó lọ nìkan ìbáwí lápọ̀dọ̀ rọ̀ wípé mùsùlùmí ìmọ̀ sọ̀rọ̀ sọ̀tọ̀rọ̀ kìí kan sọ̀rọ̀ ẹ̀dá. mo ní pàlà ayé mi ti yé torí pé ọ̀rọ̀ ó tóbi lọ́dọ̀ lọ. àwọn ọ̀rọ̀ tí jáde lẹ́nu wa yìí ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ló ní ìdájọ́ ìlú tá a wà ní olóṣù. ìlú mi wà ní olóṣù ṣùgbọ́n àwọn ọ̀rọ̀ táwọn ènìyàn ń sọ ọjọ́ ìlú wọn lọ́wọ́ nítorí wọn fi máa kọ́ jẹ́ ẹnu wọn lọ ní gbígbà tí wọ́n bá sọ ilé yìí tí ó yẹ kí wọ́n sọ síjọba ìjọba wọn sì ní sàbí mi síbi ẹ̀ dáhùn ọ̀rọ̀ yìí ṣe sí àkà máa ń sọ ẹni àwọ̀ ìyá máa ń sọ̀rọ̀ sọ sọ nítorí àwọn sọ̀rọ̀ sọ̀rọ̀ àwọn kan bẹ̀rọ̀ àwọn sọ wọn náà wà sọ̀rọ̀ sọ bẹ́ẹ̀ nìkan bá tẹ̀ wá ń sọ̀rọ̀ àbí nìkan mọ̀ sọ̀rọ̀ ó sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀tọ̀ obìnrin tàgbà kò wọ́n jọ lọ. ọlọ́ni àwọn tí wọ́n bá wí irú dólò yìí jáde lẹ́nu kí wọ́n wá fẹ́ padà sọ́dọ̀ àwọn obìnrin náà àbí kí wọ́n ṣe tẹ́sẹ̀ bá wà nígbà níwà sí aláàánú lọ. tẹ̀ rẹ̀ nìkan tó lòún tọ́wá ní ìyẹn ma máa kọ obìnrin bó ṣe ẹ máa ní pé ìfẹ́ inú ló ń bọ́ ìfẹ́ kí ló gbẹ́ gbọ́ ní ìfẹ́ rẹ̀ wá. ìfẹ́ ní ìjà òkúta obìnrin lè kọ́ mi àdúgbò yìí òṣèlú mi. ìmọ̀ akọrẹ nílẹ̀ ìtọ́lọ́wọ́n bá fẹ́ káka máa ti yàwá lè mọ́tò wá ní tó yẹ kọ́lọ́wọ́n bá sọ ní ìgbé kan lọ́jọ́ yàwó. débẹ̀ náà ibẹ̀ kọ́ kò yẹ kí etí wọn sọ yẹn kò yẹ kó ní ọ̀nà àbáyọ ní òfin ọlọ. yorùbá kódà ìjọba yín nìkan kún tí kí bá kọ ìyàwó rẹ̀ rárá kọ̀ọ̀kan tí wọ́n tún lọ jẹ́ ẹ̀tọ́ tó kọ́ lẹ́lẹ̀ ta ẹlẹ́ẹ̀kẹta yẹn ni ẹ̀ tí tó sọ pé kò lè fẹ́ obìnrin yẹn síbẹ̀ yàrá ẹ̀tún àmọ̀ ó tún wá ní tó bá lọ fẹ́ lórí ìtẹ́ni náà bá kọ́kọ́ ó tún lè fẹ́ bá ní èrò pé ajọ́ ká máa yára wa ló máa yẹ ẹjẹ́ àmọ̀ mi pààyọ ọlọ́run ọba ọba tó lára rẹ̀ ga bẹ́ẹ̀ الذين يتبعون القول ويتبعون أحسنه قل báwo ni bá wá nǹkan tẹ̀lé ìtọ́ dáa jùlọ tẹ̀lé ìtọ́ bá tọ̀ wọn ẹjẹ́ ń bẹ̀. ọlọ́run ní ọ̀nà ń bẹ lọ́dẹ̀ ọlọ́run ọba tí mo já yín ọ̀nà rẹ̀. ẹ̀rọ náà wàlàdínà yọ̀bọ̀ ìrúnà nìta ìlú àwọn tí wọ́n bá tẹ́lẹ̀ fún yẹn àbùká àtàkùnmọ́dọ̀ ilé ìlú ti wá síwájú alkùnrin dáyàtọ̀ ìdájọ́ ẹni tó bá ti rìn àrùn nínú mùsùlùmí ọlọ́wọ́ sálàyé mi kí ẹ́ ó dà tó wá ń ṣe pé kèfé yìí ni wọn torí pé ìṣesí anímọ́tí wọ́n ń ṣe lábàtì ọjà ní yàtá àgbàgbé tá àgbàgbé nítorí ọjọ́ pé àjọyé wọn àjọyé jàhìlíyà yẹn náà wọ́n sì gbọ́yé torí pé Islam ò sí sọ̀kàkà ó kì ẹni tó bá ṣe nínú gbèsè nínú ìdájọ́ rẹ̀ ẹ̀ gbọ́dọ̀ àjọ rẹ̀ ṣé mo sọ à ń gbọ́dọ̀ àjọ rẹ̀ báyìí. wàlàbí náà lọ́ọ̀hìn lónà àwọn tí wọ́n bá sọ pé àwọn ìyàwó àwọn wọ́n ti dàbí ìyá àwọn fáwọn ẹlẹ́yìn tó máa tún sí àwọn ti sọ obìnrin yẹn di èèwọ̀ fáwọn láti ní bá lájọ sọ̀rọ̀. súnmọ́ ìyàwó ní ní máa kọ́ ló wá láwọn òṣè má wọn fẹ́ padà ọlọ́ni mọ́tò ẹ̀rí ọ̀kọ́rọ̀ àti ọlọ́ni mi ń kọ́ bíbí àyìn yàtà máa ń sá kó tó di pé àwọn méjì ìjọ máa fọwọ́ bara wọn wọ́n tún máa sun ọmọ ọ̀dà ẹ̀rí ọ̀kọ́rọ̀ àti ìwé ìjẹ kó lọ bó olùkọ́ yóò lọ ṣe ìgbà pẹ̀lú ipe kọ́ bọ́ òkú ẹrú sáré bọ́lá wọn bá ti sọ. ṣùgbọ́n níbí yìí òkú ẹrú ti lọ́rọ̀. ṣé ìtumọ̀ rẹ̀ ní pé ẹrú tí ó bọ́kùn rẹ̀ kì bá jẹ́ mùsùlùmí báyìí. ìmọ̀ bóyá àtẹ̀lé mu àwọn àfáàní bẹ̀rẹ̀. wọ́n ní nítorí wípé ọ̀fẹ́ yìí náà wọ́n ní wípé àlùsùsù ní mọ̀kànlá àwọn nọ́ọ̀sù tó bá wá ní oṣù látọ̀ sábà wọnú ọ̀rọ̀ ọlọ́run ọba inú ọ̀rọ̀ ànábì tá wípé mọ̀kọ́ yí ajá ní níbòmí wọ́n fóúnjẹ sí ibòmí oúnjẹ yẹn láàmú àlè ẹ̀ fún yín lápẹ̀lẹ́ حرمت عليكم الميتات والجمر ولحم الخنزير وما أهل لغير الله من بعيد حرمت عليكم الميتة والدم ولحم الخنزير وما ọlọ́run bá ọba tó láàrẹ́ ga ó ní èèwọ̀ nífẹ̀ẹ́ yìí mùsùlùmí ẹ̀ gbọ́dọ̀ jẹ́ àlùmọ̀yìntàtù òun ọlọ́mọ bá ṣe lé wọ kíni ń jẹ́ àlùmọ̀ ẹ̀yìn dáàbò ọ̀nà òkú mi jẹ́ àlùmọ̀ ẹran tó kún fún ara rẹ̀ mùrùpàlà yẹ mi ti yẹ àyàfi tó bá ṣe ní fi ẹja tó kú sódò lóko tó dẹ̀ jẹ́ wí pé kò sí ìmọ̀ ọ̀rọ̀ mi ṣùgbọ́n àlùmọ̀ ẹ̀yìn dáàbò òkú ẹran kọ̀ọ̀bọ̀ bẹ èèwọ̀ ní ẹ̀dọ́ tó ṣe ọlọ́run wá ní wà ìdáhùn ìwọ ní ẹ̀ lọ́dọ̀ kẹ́ ká máa di ẹ̀jẹ̀ màálù káfíńtì dọ̀gbọ̀ ìwọ mi mo ní pàdé ayé mi yẹ ṣùgbọ́n níbí kí má ti lè lọ bẹ̀rẹ̀ bí mo ní fẹ́ máa sọ fófó bí táwọn lọ bá yẹn nítorí àwọn bá sọ ní kí wà ìdáhùn ìwọ ní kẹ́ ẹ̀jẹ̀ tí ẹnìkan wà Habían que le pueden pues con un poco de Dale puto. Ella estaba toda. Àwọn òmìnir tó wá léde. Àbí ọ̀lẹ́dẹ̀. Ẹ̀jẹ̀ Ọjà ẹran ẹ nígbà tó wá ọjà ẹran ó tún wá padà ń fa egun rẹ̀ ẹ́ ya ìwọ náà wá rí báwọn àdìgbà tó bá ń lò ó tẹ́tẹ̀ ní ẹ̀ dáhùn títì ọ bá ń jẹ kan títì nígbà tó ń fọ́ náà bọ́ ń kọ́ mọ́ ẹ bá ń tọ́ ẹ̀rọ àfẹ́mítà àgbìnà ni wípé níbẹ̀ yẹn ẹ̀jẹ̀ lọ́lọ́run dà kọ́ ṣùgbọ́n níbò míì ó ní kó ńlá àbíyù nígbà ọlọ́ọ̀ni sọ fún wa wípé nínú tọ́lọ̀ ọba mi. tó ṣe lẹ́wọ̀ èmi ò rí nínú tọ́lọ̀ ọba mi tó fi ránṣẹ́ sí mi ẹran kan ń bẹ tó ṣe ìwọ̀ kẹ́yìn ó jẹ bí kì í bá ṣe mú ìta èèwọ̀ nílé tàbí tí ń wọn ń àbí tí ń tí ń sẹ́ẹ̀rí wà dáàmà tó dobi tó ọba ti rí sùkú ha lọ́mọ tuntun torí pé wọ́n ti pọ̀ jáde rẹ̀ ń kò yé sẹ́ẹ̀rí wọn sọ ni ó yẹ wa ní tí a pè ní alimutla àti mọ̀kọ́ ní wa nínú òfin ẹ̀ ní tí a bá ti tẹ̀ ni lọ. sọ́ọ̀tù nìta tọ́nà ọba ti ń sọ̀rọ̀ ẹni ọba ti ń ṣèpà wà máa dá ẹni mọ́kùnrin mi. wà máa ọlọ́run ọba ní kò lẹ́tọ̀ọ́. fún ẹnìkan tó pera rẹ̀ lólùgbàdúró òdodo ó wá máa pa bùnmí ẹgbẹ́ rẹ̀ nínú ìjọjọ pé àwọn àròrí burúkú ní ń bẹ́ ń tà lórí ilẹ̀ ẹlẹ́yìn agbọ̀rọ̀ sọ̀rọ̀ ẹlẹ́yìn tó ní kejì orí torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń di bọ́ọ̀mù mara tí wọ́n lọ bọ́ọ̀mù mùsùlùmí nù kò sí ti ń ṣe wọn àwọn ẹni wọn mùsùlùmí mọ́ lójú wọn

pààrọ̀ kò délé lọ́gbọ̀n ìwé ẹ̀kọ́ kan bọ́ta sọ ọlọ́run ọba tó láàrẹ́ gá ẹ̀rì ìgbẹ́ níbi ó fi òní ìkókọ́ jẹ́ mú òní ní ẹ̀rù lójú ìgbà sáà ní kájà ní lọ́pàá tó fún ẹrù yẹ̀yẹ̀ rí dáa. ó fún ìgbà nígbà tó wá fún ìgbà tó tán àwọn máa ṣe ah, èèyàn ti lọ́wọ́ náà lẹ́yìn ní ká má máa tẹ̀lé lójú o sẹ́mi náà tó ti kó sínú ọjà ọlọ́run báyìí ó jẹ́ sẹ́mi tó ṣe ó dùn jù lọ́ba wa bá lọ́ba sọ ohun tó kù sí àná nígbà tó dé anábì ní èyí arábì ẹ̀yìn ọkọ ibo Ọlọ́run bá wà ó ní àbúrò nígbà Ọlọ́run kí ló dé àní ẹ bá ń wábi kún ọ ní Allah ó ní Allah ọ̀rọ̀ sàmà ọlọ́run bá mẹ́lẹ̀ fún sàmà arábìnrin mọ̀ ní àná èmi tí mo ń bí ọlẹ́ ọ̀rọ̀ ìta ní gbòmù jẹ ó ní àǹtà ọ̀sùn ìránṣẹ́ ọlọ́run ní ọlọ́run lọ́wọ́ ń ṣe arábìnrin bọ́kùn ẹ̀rú lẹ́rù ẹ̀lẹ́ fáyínà á mọ̀kùnrin torí bó ń gbàgbé òdodo ìyẹn máa túmọ̀ sí pé káyọ̀ kì í olùgbàgbé òdodo àdúgbò yìí ni ọlọ́kùnrin síbẹ̀ náà ibẹ̀ kọ̀ ìyẹn náà á jẹ́ máa yí ó yẹ ẹni pé omi tó bá tọ́jú gbogbo àyè ọlọ́mọ bá wà nínú ìgbà lóru àyè bẹ̀ kọ̀ alábi wọ́ ìgbàjọ rẹ̀ lórí omi bí àwọn ọmọ ká yẹn nìkan wá ní àwọn ọmọ ìlú ìmọ̀ká ó nù ìgbàjọ rẹ̀ lára kò yé tó bá rí bẹ́ẹ̀ ajẹ́pẹ̀ ìtọ́lọ́wọ́ bá ń sọ ń bí pé fún màyà ewu lónà فتحرير رقبة أجايك كيسيني تفسير القرآن بالقرآن bàbá bẹ sọtù mà bí kan kura ní àdúgbò tó wá àyè wò yẹn tá a gbọ́dọ̀ yẹ ọ̀bọ̀kùn ẹ̀rù tó dóhùn ìgbàgbọ́ wò kìí ṣe ní kíkà sáàtì bọ̀kùn ẹ̀rù. kí lọ́wọ́ bá mú sọ ọ́. aláwọ̀ní záàlì fún isa àṣàlàyé rẹ̀ fún yìí tó wà fún àmì ní àwọn náà bá ń ṣe wà àbí ṣe wà abẹ́ fi gba àwọn ìwà pálapàla lọ́wọ́ yìí wọ́n lọ́ọ́ lórí màá dáhùn ọlọ́run bá ọba tó láàárẹ̀ ga gbogbo ohun tẹ̀lé sí ìṣe pátápátá òun ló mú ojú àtòbí ẹ̀ ọ̀bí ìrọ̀lẹ́ tọ́mọ kan tó jẹ́ pé àrídúró dé tọ́mọ kan a kì í lo hebron fẹ́ni tí ọba níwòye nípa tí a fi láàrin òye ènìyàn ayélujára bí òkú tí a bá fi kó kọ̀ọ̀yún lè ṣe tí wọ́n ti jẹ́ ní ẹ̀rọ àwùjọ experience ẹni tó yẹ pé ọmọ nǹkan yẹn dojú ó sì ní experience nípa ẹ̀ wọ́n lè gbé wàkọ̀ ní ìròyìn àwọn ọmọ ọ̀fẹ́ dáadáa. ṣùgbọ́n kò bí irun tọ́lọ́mọ ọba ọba tó láàárẹ̀ ga ó tún ju ìwọ̀n lọ òun lọ́ba tó ṣe wípé àtinú àtòjú ìkànnì àtòjú àtòjú ẹ̀ lọ́wọ́ ọlọ́ọ̀ni gbogbo ń tẹ̀ ẹ́ ṣe bóyá ẹ ṣe ní kọ̀kọ̀ bóyá ẹ ṣe ní gbangba wà lọ́ọ̀ọ́ ọlọ́ni gbogbo ẹ̀ ló ń ọlọ́run ọba m,a gbogbo ẹ̀ ló ń rí nígbà tó náà wá ní bí ẹni ọba ṣe ń lò kọ́ lọ́rọ́ ọkùnrin ẹni tí ọba wá lágbára àti nítorí pé kò ní owó tàbí kò sí ẹ̀rí ẹrú tí kì í ṣe kà ọba tó dáa ó tún wá mọ́ṣán mi ọ̀yà. Bàbá ìjà òkè òkè mẹ́ta sí láàrú dáhùn lọ́dún ìwọ̀n bá àní aláàánú lọ́lọ́run ọlọ́run ọba ní fàmáìlámíà nílẹ̀ ẹni tí ọba rí fàtíyàmù sáárá ẹ̀yìn mọ́tàdáàmì ayé ẹni tí ọba rí nítorí pé kò ló lọ tàbí nítorí wípé kò rí ẹrú tí ọbọ kù fásitì ya mùsàlárọ ẹni mùsàlárọ ní àtẹ ẹgbẹ ọ̀nà láì ọlọ́ọ̀ni pèsè ọlọ́ọ̀ni yọ gba àwọn oṣù méjì tẹ̀yà tí ọ̀gbọ̀dọ̀ já àyàfi tó bá ṣe wípé àwọn nǹkan tó lè já àwẹ̀ ọ̀ràn yẹn lọ já sáyẹn mo fẹ́ òdodo já tó bá da forty five tó bá yẹ sílù tí ọkọ̀ ní yóò tún lè bẹ̀rẹ̀ tó bá da fifty one tí ò sí ìgbà tó bá lọ sílù tó ní ara wa rẹ̀ yóò tún lè bẹ̀rẹ̀ àyàfi tó bá ti pé àwọn tí já àwẹ̀ ọ̀ràn yẹn kíní jẹ́ àyọ̀rọ̀ ìrìn àjò dé ẹni mẹ́rin bá ṣe ìrìn àjò ó lè mọ́ gbá àyọ̀rọ̀ yẹn bẹ́ẹ̀ ni àyẹ̀bẹ̀ kọ́ àti lẹ́yìn bá jà kọ́ sọ̀rọ̀. bóyá yẹn wá kọ́ àìsàn wá dé àní ní kó gbá àwẹ̀ kó kú aláàánú lọ́lọ́run ọlọ́run fẹ́ jẹ́ àkúbà tó bá ṣe obìnrin ní sọ àwẹ̀ ẹ̀ sẹ́nà. ó lè má jẹ́ lẹ́yìn kọjá mi kí ọ dá oṣù méjì tẹ̀lé ra wọn tí àìlú wa bá ń bẹ̀ a ní sọ pé ọjà ti àìlú ti àìlú yọ àbí nípa àṣùgbà bá ń bẹ̀ sára yìí mi àwọn àyùn nìkan ló lè bírèkì tó bá yàtọ̀ sí àwọn tó lè <laughs> fún oṣù méjì gbàpọ̀ ẹ wá máa wo ẹ̀kọ́ míì tí ó fi mójútó iṣẹ́ tó ń ṣe nínú rọ̀mọ̀dọ́nà yìí ẹ̀ rí sí àṣírí kan jẹ́ ẹ̀ pé ààrùn ó tóbi lọ́dọ̀ tí ẹ̀sìn wá ṣe kàn mọ́ lọ. ọ̀rọ̀ tí èèyàn dá tó lè pé tó lè tán ìkọlọ ọgọ́kùnrin ọ̀rọ̀ ní pé ni. ẹ wá wá dúró èṣì

àánú ọlọ́wọ́n bá ń bẹ ààwẹ̀ ìyọnu bá ń bẹ lẹ́yìn ààwẹ̀ ọlọ́wọ́n máa fi fọ ẹ̀tẹ́ ọmọ ẹ̀dẹ́ ní ọ̀dà fẹ́ má lọ́dọ̀ bá ọba tó gá ọlọ́wọ́n máa fi ààwẹ̀ fọ ìdámú bí èèyàn tó bá fẹ́ ti àbílà ààwẹ̀ ọlọ́run tó fi àlàáfíà sí mi ààrẹ tó fi lọ́dọ̀ ọlọ́run àbọ̀bà tọ́lá ààrẹ ga ó bẹ̀rẹ̀ sí ní ọ̀ràn sí tọ́mọ nìyẹn já kọ́lọ̀ ní kọ́ tàn tí ọlọ́run mọ̀ á fún ní ọ̀sán tí ó fi tàn tí ò ní fi ààrẹ. sáré bá a rí bí ààrẹ ṣe pàtàkì tó lọ́dọ̀ ọlọ́run àbọ̀bà tọ́lá ààrẹ dàpọ̀ sí ìyá àrùn sára lọ́yìn. tó di wípé àwọn méjèèjì wọ́n tún máa ṣe lọ́kọ láyà padà ó gbọ́dọ̀ lọ gba lóṣù méjì lọ́sẹ̀ ra tí ọba wa tún ṣe yẹn ń kọ́. ẹni tí rẹ̀ ńlá ẹni ọba ọsọ ike láwọn ẹjẹ bíbá àwẹ fún àwẹ nítorí pé ọkọba lèèyàn máa wá kà ìgbà láwọn ẹsẹ pé agbára fi dá okun fi dá ilé abimọ sọ gbogbo dédé ara àti tọlọ ń ó ní ìtọ́jú ìgbàlódé kan. gbogbo ọ̀rọ̀ báyìí gbogbo ọ̀rọ̀ eléyìí tó jẹ́ pé translation lè represent àkùrán kẹ́yìn tó lọ́wọ́ ọjọ́ kura áyì yìí yóò do èdè lárọ́ lọ́wọ́ àti ìwọ yóò fi ògùn náà fún mi bí àná lọ́wọ́ àti ìbò lọ fún wọ́n sì bó lọ. Kí mo dàtí wọ́n parí lẹ́nu ju láyé mi. Ó ti dá àwọn ẹlòmíì àyà kò wọ́n. Lórí pé téèyàn ò bá ní àyà kì í sọ wípé òun fẹ́ ọ̀rọ̀ náà ní òní dáka. ní agbára ni. Àlùkòrò àti pé ní dáka kó ló wọ́n máa sọ fún mi. Kí wá dáka. yóò sì máa dùn èmi ò rírù ẹ̀rí o lẹ́nu kọ́ bá bá ká yorùbá ó àmọ́ ọ̀rọ̀ nǹkan mẹ́rin lè lò. títí akẹ́kẹ́ bá gbé wájú rẹ̀ ó lè kà á ọwọ́ àwọn ẹgbẹ́ ẹgbẹ́ translation rẹ̀ wà yóò sì máa pàṣẹ pàdé yóò tún ti wá sí wíwá rẹ̀ ṣáàṣù wù lè ní torí yìí àwọn yóò wá tó máa sọ pé kódà ẹ̀ lẹ́ni kiri kan ní tọ́lọ́ ń sọ ní kiri kan lẹ́nu rẹ̀ gbogbo ọlọ́run ti sọ ẹgbẹ́ fún ẹni ọkà kò lè ta tàbá ti ní tàbá ti ní ìwọ ló tàbá ìwọ ló fà tó ó kọ sórí àlùkò aláwọn ọba tó láàrẹ́ ga onífàmẹ́lẹ́m yẹ́sà pé ẹni tí ò bá ní ìtọ́ àti ọ̀làdà Ibrahim ní ti ìrìnà. Ibrahim ní ti ìrìnà. Ọlọ́run wọ̀lá yìí tó bèrè ìlú wa láti. Ṣé ẹ nínú iṣẹ́ olóore tí yàrá máa tún ṣe tó tún dáa jù lọ́dọ̀ Ọlọ́run omi ìfọ̀ àmọ̀fọ̀ ní ọmọ bá ọ̀rọ̀ nírú ẹni bẹ́ẹ̀ rí ní pé òun fún ọgọ́ta aláìní òun fún wọn lóúnjẹ ẹ ọ̀rọ̀ ní tóbi àbí òtóbi àwọn ọgọ́ta nínú aláìní ó fún wọn lóúnjẹ bó bá ṣe ọmọ ọgbọ́n lẹ́wà sí fásitì rẹ bá ṣùgbọ́n débi kókó ọkọ a ó sì fún wọn lóúnjẹ lẹ́ẹ̀kan láti sọ̀rọ̀ ṣùgbọ́n láti tán ọ̀ràn tó já ẹnì ọkọ bọ́kun ẹrú kó bá nípa bí ọba nípa kọjá àwọn oṣù méjì tí ọba wá nípa tí ó sì kọ wà lọ bọ́ ṣẹ́rí mímọ́ bọ́ aláìní nínú kàtọ́rọ̀ ọmọ nípa rẹ̀. abẹ́ gbàgbé ìgbà ń tú ṣé wọ́n sàláàdì náà kọ́ ni àbí ìta táàlì jẹ́ náà ń dúró dé ọ̀yọ́tọ̀ ẹ̀mọ́ náà sọ ààrùn ara omi ni oúnjẹ táwọn náà fẹ́ràn oúnjẹ tó wù wọ́n jẹ wọ́n wà máa fún àwọn ènìyàn jẹ táwọn aláìní aláìní tí òró jẹjẹ tí ẹni tí ó dáa fún bá fún ní oúnjẹ tí ń wù ú jẹ tó kàdó àjẹ lọ́fẹ̀ẹ́ tí kàdó àjẹ yóò tẹ̀lé tó lẹ́yìn àtẹ̀wọ́ jù bẹ́ẹ̀ torí tí èèyàn bá sì dùn èèyàn bá sì dùn ẹnìkan tó dé ìrìn àjò yìí nílé láti ra fún mi ìrìn àjò ní ẹ̀rẹ̀ tó gbé bá sọ̀rọ̀ kò lè padà alébólò wọn ìrọ̀lẹ́ yóò pọ̀ náà kò lè lọ sí sí lọ́mọ lọ́ba jókòó náà bẹ̀rẹ̀ lọ́ba sọ pé kọ́ bá ti bí ní bí náà ní kú bá dé oṣù àrà ibi yóò sùn sí òkú nígbà tí ó jìbá àwọn bàbá ràkùnrin wájú àkùnrin rẹ̀ ó ní àwọn ọmọ máa ń ta abúlé wà á ó lè lọ ọlọ́run ìlú ní alọ́lọ́run báyìí ò gbọ́ lẹ́rú ah! láì dààmú òsì bá tẹ̀sán ni wá anáyí ni a lè ṣe ìjàpè fara inú rẹ̀ sì dùn ó wá sí ibi ọlọ́run tó dẹ́ bọ̀dẹ̀ àjẹ́ torí kó sì wí ìdùnnú lọ́sì tó sì wí nínú àmọ́dé yóò sì wí tí àgbẹ̀ máa ṣẹlẹ̀ sí àdéhùn ìdùnnú tẹ́yàn expect orí bàǹbà orí dẹ̀dẹ̀ táà expect ọlọ́mọdé òjì àlọ́ ọlọ́mọ wọlé ayé tó bẹ̀rẹ̀ orí orí àlùbáríkà ọlọ́mọdé òjòdò wa. aláàní wọ́n wà máa fún aláìní tí aláìní bá ń tẹ́kẹ̀wé rò torí jọ̀lọ́ fa ìjà dídí ah yóò gbé ọlọ́mọ ọlọ́mọ àti òun mọ̀ ìjà ọ. Ah, aláìní ni wọ́n á ń wọlé pé. kíní abọ́ ìmú máa ń kíní kan bíi green márùn ẹ̀dì èsì fáìdà yóò wá sí jẹ ẹlòmíì ti bẹni kan fáìdà ìjìrì ti ó ti lé lọ́dún kan ẹlòmíì ọ̀jẹ́ ní ṣẹ́ta àwọn òfin ká ìsì green kíní ọ̀sìn na. náà kò ẹ̀já máa dúpẹ́ fama lábíyà sàgbé fàdúkọ̀ ààrùn ẹni tí ọba lágbára nínú àwọn tí wọ́n bá sọwọ́ ọ̀rọ̀ bẹ́ẹ̀ jáde lẹ́nu tí lọ bó aláìní ẹlọ ní wípé وتلك حدود الله Ọlọ́run ní gbogbo ìdájọ́ tá a gbé kalẹ̀ yìí, àdéédé gbé kalẹ̀ kẹ́ ẹ lè máa lò kí wọ́n lè yóò wọlé tó kún nínú ọlọ́run. Kẹ́ ẹ tó kún nípa ìránṣẹ́ ọlọ́run. tẹ́ ẹ bá lẹ́ẹ̀rí lòfin ọlọ́run ọba ọba tó láàrẹ́ ga imani yóò ẹ bá ń lò tẹ́ ló nira ìgbàgbọ́ ni ó ti máa lékún wà sí ilé dáa ojú àwọn àlà ẹni ló ká ló ní láàyè àlàtọ̀lọ́. àlàtọ̀lọ́ wọn bá jẹ nìyí ẹni ọba fẹ́ lórí rẹ̀ kọjá rẹ̀ kìlà kọ́ bá ti dá kọjá ọ̀daràn wá ọ̀dúnlá yìí. ah ok ti ma bọ́sí wọn ẹ̀rọ ma ah ẹ̀sùn ma. wàtí ẹ̀ríkà ṣòdúdú ìyẹn ní àwọn àlọ́ ọlọ́run o ọlọ́run ọba ọba tó láàrin dá wa ní ìjọba kí nígbà tó wá sófin kan tó wá jófin kalẹ̀ fáwọn olùgbàdo òdodo àwọn mùsùlùmí máa ń fi hàn nígbà tí àwọn tá a bá wá sọ bó ọ̀rọ̀ yìí tó lọ wá gbé òfin wa àwọn táwọn ṣe mùsùlùmí kan kí wọn. àwọn eléyìí wọn àwọn méjì òní wáyé lè gáàbì Ọlọ́dí àwọn kèfèrí ń fi nínú àwọn tí wọ́n ń sọ orú ọ̀rọ̀ tẹ́ ń sọ ìkò sí kàfàrà fún wọn. Kò sí kàfàrà ọ̀. Iye tí Mùsùlùmí sọ yẹn tẹ̀ ń kọ́ ọ̀tẹ̀ ó kú ń nítorí omi wọ́n lépè torí tó bá ń sàbòsí fóbìnrin náà lọ́nà tí ọ̀tọ̀kọ́ bá ń wọ̀ ọ́ lépè tó bá yẹ sábòsí lè ṣe ìpè rẹ̀ ọ̀hún ọ̀ ẹ padà tún ilé wa tẹ́lẹ̀ padà tún ilé bẹ́ẹ̀ padà tún ilé rárá ilé wa tẹ́lẹ̀ ní padà ẹni ó lè gbé padà ẹ padà. Ayọ̀ ẹ̀yìn lọ́yà níbo lẹ́yìn ti wá ẹ̀ ń sùn wọ́n ń jà ní níbo lẹ́yìn ti ń jà síbẹ̀ náà nǹkan sùn mẹ́yìn ẹ̀sùn mẹ́yìn ẹ̀ ń jà yìí tó ń mú ẹ̀sùn mẹ́yìn ìjà náà yóò pè é náà ọlọ́run ọba tó láàárẹ̀ já tèrè àwọn mùsùlùmí àti oríire tó pọ̀. ọlọ́wọ́n ọba kan dá wa òun gẹ́gẹ́ mọ̀ tí mo dá yìí ó wá ṣe wá ní mùsùlùmí ó wá mú àwọn ọ̀nà kan wá tí ó sì máa tú àálẹ̀ fún ara rẹ̀ níbi tá a bá kó sí ti ọ̀tẹ́ lọ́rùn ààrẹ rọmọdọ́ọ̀nù òfin tí ń jẹ́bẹ̀ jọ yóò ẹ̀sọ̀ yẹ àwọn ẹ̀sẹ̀ tá a lọ́wọ́ àríwájú ọ̀sọ́lá mi sọ wípé irun mara àrùn tẹ̀lé wẹ̀lì jùmọ̀ ilẹ̀ jùmọ̀ kákí jùmọ̀ kan kí mi ò dé kátó bí mi wà rọmọdọ́ ilẹ̀ rọmọdọ́ kí rọmọdọ́ yóò dé kó ọ̀dà kí mi ò dé kó mo ká fi ọ̀rọ̀ tó ń bí bá gbogbo wọn ẹ̀jẹ̀ tó ọba dá láàrin ìrántí kan ọlọ́run dànù gbáàmù arábìnrin tó bá ti hajj sàlámù yẹ kó wọ́n yẹ kọ̀lọ̀ kò sí nàbì ní hajj yóò jáde kó lọ ẹ̀ṣẹ̀ tó ti dá kó tó ṣe hajj yẹn yóò dàbí tí ààrẹ lè tẹ̀lé lóko rẹ̀ ọlọ́wọ́ bá ń fi àwọn òfin èsì ń pọ̀ wá ebi ń pọ̀ wá mọ́ kúrò àwọn àwọn mùsùlùmí sórí rẹ̀ tọ́pọ̀ ní mùsùlùmí mùsùlùmí Kèfèrí tó bá sọrú rẹ̀ àwẹ̀ ọ̀nà àbí bọ́ padà di Mùsùlùmí ó. Kèfèrí tó bá sọrú rẹ̀ ìbọ́kùn ẹrú ọ̀nà. Kèfèrí tó bá sọrú rẹ̀ ìfúnni ló ọ̀nà wáyé nígbà àbìrí Ọlọ́ni àwọn ẹ má wọlé bí àwa mùsùlùmí lọ́rọ̀ tó wá dókè yẹ lórí àwọn tí ò ti tòpé nínú àlófin ṣùgbọ́n fi tẹ̀lé ìyá ni ìyá ni kò sọ́nà àbáyọ kò sí ní tí wọ́n pa ẹ̀ṣẹ̀ wọn rẹ́ abẹ́lẹ́ wọn bọ̀ bá tọ́lá rẹ̀ lọ́lọ́ tó ti à ń gbé. níta ṣe tá a fi kékeré ní ọlọ́mọdé àá ṣe níta kò sí tá a fi wá rí nínú ọlọ́run ìrọlọ́mọdé àkóso oṣù àánú oṣù àlùbáríkà aláwà àánú ìrọlọ́ ní àárín àlùbáríkà ìrọlọ́ ní àárín ìnáka àlà òṣèlú ìdáni bàbá rẹ̀ tó níbi àjà sẹ́ni àkámá kù ní ààyè ibi tó wà tó kù òṣìṣẹ́ mọ́kùnrin mọ́sùn mọ́mú ọlọ́run ọ̀rọ̀ àgbọ̀dọ̀ ló ṣe ìgbìyànjú rọrùn.